kí ọlọ́run orí àjọjọ tán rẹ̀ kó bá nílùú Muhammad sallallahu alayhi wa sallam oní ah, ní omi jùmọ̀ ní ti àtàkàlàyé ọ̀rọ̀ tó ní kàṣù pẹ̀lú àkéèdà ìṣúra tí àwọn òní ìṣúra kíkọ́ àbùkà òfin méjì. يفاوى محمد بن أبو حاب رحمه الله تعالى بكي أبي وني بلون ما شاء الله وشيت بلون بلون تي ọjọ́ gbólóhùn ṣíríkù ni ìwà àtẹ̀kẹ́ ọ̀rọ̀ ọlọ́run àtàjọ sí pé ìṣirúkú rẹ̀ ìṣirúkú àṣùgbà ẹ̀bọ̀ kékeré ni kò tó iná ńlá àmọ́ lẹ́yìn bá sọ́ra ó lè padà di ńlá lẹ́yìn lọ́wọ́ tó bá jẹ́ pé nǹkan tí ń sọ yìí lẹ́nu wà mo ti rí lẹ́nu bẹ́ẹ̀ tó sì torí ọkàn yẹn bẹ́ẹ̀ ee tó bá ti wọ ọlọ́run tó sì wọ náà ìgbà yẹn ni nǹkan bá ń fẹ́ yóò mọ̀ dé ọ̀dọ̀ wa gbóhùn yìí gbóhùn tí ọ̀gá rẹ̀ wọ́n lọ wà ṣùgbọ́n àlẹ́ ibi Abbas ní ìṣẹ̀lẹ̀ àdìsí ló ti àtúnrí tó sọ lórí ẹ̀ tí àfa wa àlùfáà yìí tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ àfàwà abdullahi bin abbas wọn á nà ọ́ gbọ́dọ̀ kọ́ọ̀lá lónìí yìí sọ̀lọ̀ lọ́wọ́ àlewọ̀ sọ̀lá. wọ́n lọ́wọ́ ọkùnrin kan òní sọ fún anábìyà muhammad kí ni bàbá anábì ni pé máa ń ṣá ọlọ́run wọ̀ṣẹ̀ kí wọ́n bá ti fẹ́ kí wọ́n muhammadu náà kó bá ti wọ́ náà nígbà bá ń wá àmàrí ẹni bá ó fi ànábì gbogbo ọlọ́run ni tó bá ti wọ ànábì tó ti wọ ọlọ́run tó ti wọ ànábì náà tó bá wọ ọlọ́run tó bá wà ànábì nǹkan nínú yóò da àwọn afáàní tó sọ ju tó ga ni pé wáwò tí wọ́n fi sí òun wáwò ni ń sọ pé nínú kéwú wáwò yẹn ń sọ pé Allahu àti ànábì wa Muhammad ọgbanumá níbi fífẹ́ nǹkan níjọ tọ́lọ́ bá ti ń fẹ́ tánà yóò bá ti fẹ́ ìkan ọ̀rọ̀ títí wọn lẹ́nu àti kújọ tó bọ́lọ̀ ti ń fẹ́ kánẹ́bí náà fẹ́ bẹ́ẹ̀ ìgbà wọn nìkan ó tó tó ṣe iṣẹ́ ìyẹn ń sọnù bẹ́ẹ̀ sì kò sì rí bẹ́ẹ̀ àmẹ́yẹ ń tànẹ́bí fẹ́ tọ́lọ̀ wọn ò fẹ́ èyí tọ́lọ̀ wọn bò fẹ́ òun ló ti dé kí nìkan náà òun náà ni ọ̀nkú àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam Abu ànábì fẹ́ kó di mùsùlùmí ó wù ànábì púpọ̀ kó di mùsùlùmí ànábì ti gbogbo gbìyànjú ẹ̀ kó bá di mùsùlùmí ọmọ náà bọ̀ fẹ́ bẹ́ẹ̀. ànábì ti gbìyànjú àbáyé tó wí kó lóma kó lóma tawhid kó wí bí ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah ànábì tẹ̀ bẹ́ẹ̀ ó wù ànábì bẹ́ẹ̀ àwọn kò wọ́ ọlọ́ọ̀bá bàbá yìí kú kò rí la ilaha illallah nǹkan tí anábì sọ̀rọ̀ náà wà lọ́sọ́lá kọ́kọ́rọ́ sọ fún àfọ̀n kí lànà ìwà sọ ẹ̀gbọ́n tí anábì sọ ni anábì ni ajá àjáni lèláhi nígbà tí anábì sọ ni ah! wọ́n bá sàkàtà wọlé lẹ́yìn sọ́kọ́ sọ èmi àtọ́ náà ọba adébá kan náà ni ẹ̀wọ̀n kan sọ́kọ́ sọ èmi àtọ́ náà ọba ẹgbẹ́ ni ẹgbẹ́ tó náà bá ti ń fẹ́ kó náà bá ti ń fẹ́ ah! mọ̀sọ̀rọ̀ náà anábì ni bal kó máa bal máa Allah wahada sí fún ẹ̀kẹ́ máa sọ pé èyí tó bá ti wọ ọlọ́run nìkan èyí tó bá ti wọ ọlọ́run nìkan ni màá ṣiṣẹ́ èyí tó bá wọ ọlọ́run nìkan ni màá ṣiṣẹ́ tó bá jẹ́ pé wù wá àwùjọ nìyẹn náà ó kópa níbi ń taari bóyá aríṣẹ́ òun náà kópa díẹ̀ níbi ká aríṣẹ́ kí ló kò sí tó burú bàtà àwọn afẹ́ká lọ bá àyàn pẹ̀lú ọkùnrin fẹ́ màá rìn àdé àbí àwọn àgbẹ̀ náà ni òun náà nípa tó kó àbí afẹ́fẹ́ yàwó ń bè kan náà ni òun náà ló fa kókó ó sàkókò àkókò wọ́n pé àwọn tá a lọ bá náà wọ́n wo tiẹ̀ mọ́ wa la kódà tó wá wù wá bẹ́ẹ̀ afẹ́ fi sọ fún kódà ah, àbí ìbàtí ẹ̀tọ́ náà tó fẹ́ bẹ́ẹ̀ kó abẹ́bùjẹ náà kún láti pé kálíbà àti hapan tó fẹ́ fún ọ̀dà àfi táwa sọ ni pé ibi tá a tún wá òsì òun ni àwa fi fún màtí bẹ́ẹ̀ àlèmá ṣàlọ́ fún ṣe àwa fi fún ń sọ fún wa pé ah, ẹni yẹn àtọ́nàbà ni ò fi dákan a ajẹ́ pé bẹ́ẹ̀ni ṣe tẹ́ bẹ́ẹ̀ ló ṣe wú bẹ́ẹ̀ tí ò bá wù ọ náà ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ṣe ṣe àmọ́ tá a bá fi lè fi wá òun sáàárín òun nì ẹ́ ètò náà pinnu àwọn méjì ọ̀gbà ni wọ́n bí ò bá ti wọ nìkan tó ẹ̀kọ́ nìkan lóhùn tí ò wọ nìkejì nǹkan ìlú ṣe nìyẹn kò sí níbẹ̀ ìṣòro lóyún yóò tún mọ̀ pé ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ àkídà kì í sùn kan tí ẹ̀ka fi mú àwọn nǹkan oríṣiríṣi ń bẹ láwùjọ wa yìí táwọn èèyàn máa fi ń sáwàdà ọlọ́ọ̀hìn tó ní agbára gan. àwọn èèyàn máa fi ń dá orin pé wọn ní bí o bá sọ láàfáà àwọn ẹ̀yìn tí o bá sọ láàfáà àwọn àwọn òní débi táwọn dé yìí subhanallah kò dábẹ́ ọlọ́run ló jẹ ọlọ́run ló jẹ kọ́ débi kọ́ òun tó bá dé àpá ìfọwọ́ náà nípa tó kó ẹ̀hán ní bí o bá sọ lọ́ọ̀lọ́run lẹ́yìn náà ẹ̀sẹ̀ àwọn afọ àwa wọn náà gbìyànjú àbá ti dòkítà dé lónìí bá ti máa ń wí ni. àmọ́ ká máa sọ pé àwọn afọ àwọn ìdílé wọ́n ti ẹ̀fí tọ́lọ́ fún fàyín káfíńtà lórí ìpínyà yìí. ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àtẹ̀ níbi tọ́lọ́ nǹkan mọ́ tẹ́ni tó ti nǹkan láwàpọ̀ ló ṣe nítorí èyí ká máa sọ àwọn gbólóhùn wa èyí ká bá fẹ́ sọ tábàrí kókò yé wa tó ẹja tó àwọn àfa lọ pé ẹ dàgbàdo lọ sí gbólóhùn yóò kó sínú àṣírí nítorí ẹbọ tá à ń sọ yìí ẹbọ burú púpọ̀ ju àwọn ọ̀dẹ́ yòókù lọ olúwa ni ẹni bá fi mi ṣe ẹbọ tó fi mi ṣe kú tó kú sínú ẹbọ tó ṣe kú àkọ́kọ́ ni pé gbogbo òun tó kí àwọn ètò ń gbàgbọ́ bàjẹ́ pátá nù tó wá lè bà ló jẹ́ tó lè bàwẹ̀ jẹ́ tó lè bà mọ́kà jẹ́ tó lè bà gbogbo dáadáa tí yẹn ti yẹ tó kéèyàn wà kórì kí àkùnrin rẹ̀ tó lè jẹ́ ká mọ sọ àwọn gbólóhùn tí a mọ̀ sọ lẹ́nu lọ́wọ́ ká lè fi sọ̀rọ̀. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم وعليكم السلام ورحمه الله وبركاته díẹ̀ tí òun ti jẹ́ sí nígbà ló jẹ́. ok ẹ ńlànà abẹ́lẹ̀. wọ́n ń sẹ́ wọ́n máa ń jálà dídé ah, wọ́n lọ́wọ́ tààrà irú àwọn ẹni yẹ nǹkan tá a mọ̀ nípa padà gbìyànjú àti fáwọn kan tẹ́lẹ̀ tí àbá tí mo sọ rí padà fáwọn kan lẹ̀ kọ́dà wọ́n gbìyànjú púpọ̀ bí wà ní tàǹtì ní family house wa bọ́lá ti ní kí a máa ṣe lónìí àwọn báyìí náà kẹfà nínú ìpa tí wọ́n kó àwọn kan ti lọ kó jọ rí bí ẹ̀mejì àbí mẹ́ta tí wọ́n bá wọn ṣe ẹwà ọmọ yìí gbogbo sẹ́yìn àgbàlagbà dé ẹ kó dé àwọn náà ń takò àwọn àbẹ̀ lọ́wọ́ pé ẹ̀dùn náà ṣé nígbà tí ń sọ fún yín tó kò sí kí láhàn yín ni ṣẹ́gẹ́tì irú àwọn kan tí ẹlẹ́ẹ̀kejì àwọn kan kúkúrú àwọn jọ àwọn tí wọ́n jẹ́ sùkú náà àlùmọ́sálásí wọn ni ẹ̀wọ̀n gbọ́n tí àlẹ́ tó wà sí lónìí mi láti ọ̀sán ìbàlẹ̀ wa náà ni kó làpẹ́ ìbàlẹ̀ bá gbé náà sí ọ̀dà kó ló gbà náà pé sọ́fì ọ̀dà kó tó wá ní kọ́lá ti dà ní ọ̀dà àìwá dáadáa wọlé lẹ́yìn wọ́n wá ìṣẹ̀ṣẹ̀ mọ̀lúdì kan ní àdúgbò wa nígbà yẹn ẹnìkan bẹ̀rẹ̀ akọni alájùtò dẹ́kun wọ́n ní ṣé lọ mùlúbì ìdíkùn lánàá ọlọ́run àwọn ọ̀lọ́ ṣé wọ́n gbọ́ ẹni tó ẹni tó súwà sílẹ̀ fẹ́gbọ́n bówí ọlọ́run ọ̀gbọ́n ọ̀la kódà tó sọ pé wọ́n ní abala ti já ní ẹgbẹ́ tó ṣe wọ́n lórí ju àná mahama lọ sallallahu alaihi wa sallam alájú náà wọn ti tẹ àlàmà gbọ́ ni ẹni wọn sọ gbọ́dọ̀ náà tí wọ́n yàtọ̀ síta wọn alájú tó bá lọ kó ti yà ọ̀dà àjọ so ìgbàdá padà rí kódà lọ́pọ̀lọpọ̀ míì wọn fẹ́ ọ̀rẹ́sì nǹkan mi wọn gbọdọ̀ ẹ̀rọ kúlì nǹkan tó lọ́wọ́ lọ sẹ̀ríà àtàwọn kan ṣe yìí bó lè kásán ṣe so ìgbàdá rí ṣe ọ̀rọ̀ tó bá bẹ̀ kátó fàyè àwọn amọ̀kọ̀kọ̀ mọ́ so ẹlẹ́ẹ̀kejì nípa ẹni tí wọ́n yàn ládùúgbò lẹ́gbẹ̀ẹ́ lọ fún ààrẹ èyí yóò dànù tí èèyàn máa sọ fún kíni inú àwọn ìyà tó le tó lè fa ìyà sàárè fún yẹn láti wọ́n ẹ̀kọ́ máa ti wọ́n sàárè gẹ́gẹ́ àti àfáwà ọmọ ọ̀dọ́ ọlọ́tàlá ni wọ́n gbèrò pé kí ló dé ó páyà wọ́n bá ń sọ̀rọ̀ náà àdìjẹ́lẹ̀ kí sábà sọ fún àmọ́ wọ́n bá ń sọ̀rọ̀ sàárè báyìí àti máa ń sọ fún bẹ́ẹ̀ ni orí tí máa ń kálá gan ó ní àwọn pé ló ju ìbálẹ̀ kámọ̀ wọ́n lè inú ìdájọ́ máa ń fa ìyá sàárè fún ìyá jù ní ara ẹ̀ máa ń fa kí ẹ̀ máa gbọ́ ìsọ̀ yìí ni òkú fún náà kò bá ṣẹ́jọ́ pé kò gbọ́ lágbájá kọ̀ọ̀tọ̀ fún un. àlejò sọ̀rọ̀ lọ́sọ̀lá ànàmímà láyé ẹ̀dẹ́ kò lè dànù. àlejò ni ẹ ti máa ń sọ òfin náà tí máa ń gbọ́rọ̀ nìkan òfin so ìwà tí da ni fi hàn olùsílẹ̀ àmọ́ tó wá jẹ́ sí pé ẹni tí tó fi ń pé àwọn òun ló ń gbóhùn pé ọ̀pẹ́ lọ́mọdé náà ń gbóhùn àwọn eléyìí eléyìí ò lè kò sí kòtò burú bẹ́ẹ̀ because wọ́n fẹ́ fi mọ àwọn wo àwọn wo lè yan bù àwọn wo ló ń jí wọn ló ń jí wọn gbé àwọn olè boko haram àwọn wo ló ń ti bá àwọn náà sà wọ́n. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته